الترتيب سورة يونس آية 71 واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم يا قوم إن كان كبر فعليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فاجمعوا أمركم وشركاكم ثم لا يكن أمركم عليكم ظلمة ثم قدوا إليها ولا تنذرون فإن توليتم فما سالتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كان ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نتبع على قلوب المعتدين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء ليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تعذروا فإن توليتم فما سألتكم من أجر من أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين وكذبوا فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا بعثنا من بعده رسلا إلى قومه إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به بما كذبوا به من قبل كذلك نتبع على قلوب المعتدين كذلك نتبع على قلوب المعتدين الحمد لله رب العالمين سأحمد ربي طاعة وتعبدا وأعظم عقدا في العقيدات أوحدا وأعظم عقدا هو الأول لمبدي بغير بداية وعائهما يبقى مقيما مؤبدا وآخر ما يبقى مقيما مؤبدا ọ̀sẹ̀ni tí ọpẹ́ tọ́ sí àlùfáà wa tí wọ́n fi ìmọ̀ àdíọ́kàn tó yẹ kọ́mọ èèyàn ó ní sọ́lọ́run tí wọ́n fi kọrin. ìgbà tí àfá ọbẹ̀rẹ̀ wọn ní sa ahamadu rọ̀bí طاعة وتعبدا وعظم حقدا في العقيدة أو Ọlọ́run ọba ni ọba tí ọpẹ́ tọ́ sí. Ọba náà ni a àfọ́ àwọn wájú yá pé ọpẹ́ tí ọlọ́run máa gbà lọ́wọ́ ọlọ́pẹ́ òun lọ́pẹ́ tí a fi ń sìn lọ́hun tá a fi ń tẹ̀lé tọlọ́hun Anzimu ìkìdá fílàkìdá ti àwòhàdá. Alfa wa láwọn ó sin ọ̀rọ̀. nínú àdíọ́kàn ọmọ èèyàn tó yẹ kó ní sí ọlọ́run wọ́n wá wọlé pé wàlẹ̀ àwálù lè mú bó dí ìdè báyẹ̀rẹ̀ lè dáàyà sí ọlọ́run akíọ́ akíọ́ ọba tó jẹ́ pọ́ náà ni àkọ́kọ́ ń gbà tí ó sì ń kankan gbogbo ohun títún wá ń bẹ òun ni mú bú dí òun lọ́ba tí ó bẹ̀rẹ̀ ẹnìkan ọ̀bẹ̀rẹ̀ nǹkan kan ọlọ́run ọba tá wá lọ́bẹ̀rẹ̀ nǹkan àwa wádìí ìgbà tó ń gá bẹ̀rẹ̀ kò ní bẹ̀rẹ̀ ìyá mọ̀ kí mọ̀ nígbàtí ọba tó sí gbogbo mọ́ tí gbogbo tó parẹ́ e à ń bọ̀ ìmúra kọlé kan tí à ń kan kọ́ bẹ̀ ní bíbọ̀ jésù ọkọ yìí ọmọ káwọ́ lérí tí ọba ìjìnà tí jésù bá bá yàn nítorí oúnjẹ ọkàn ayé àkópẹ́ àǹgan kí jésù òde kò torí òun ni ó tú àṣírí àìtẹ̀lé ti ẹni tí ń rán káyìn ìgbàgbọ́ mùsùlùmí náà dúró lórí pé ànábì ìsá ń bọ̀ Jésù ń bọ̀ tọ́ba wá dé yọ wà á jẹ́rìí ni kò ní kódà yọ pàdé òde yọ nígbà tí ọlọ́wọ̀n ọ̀bá láyé lò má ní kẹyìn ayé pátápátá àti ń ṣàìsùn ẹlẹ́wọ̀ òní yóò dé òun àti màdí wọ́n jọ pàdé èyí ọ̀rọ̀ ta sọ́njọ́ náà àṣàlàyé ẹ̀fàyé ọ̀rọ̀ wọ́n tó bá mọ̀ pé onímì ìwọ náà sọ tiẹ̀ àkáwò kọ̀ láǹjapá kọ̀ láhùn kẹlẹ̀ mọ́yàn kí láwọn akẹlẹ̀ mọ́yàn lórí ọlọ́nà wí ànábì wí onídìí àǹkẹlẹ̀ mọ́yàn máa dí èdè gbogbo ẹni òpèrè máa dí àwọn àdàmàndì ní dí gan tá retí kéde èyí ò làwọn olùmọ̀ tí ìbú ìjọ ògbìn lọ ọ̀pọ̀ ọjọ́ náà lórí báwọn ọ̀pọ̀ ọjọ́ mi ń bẹ táwọn ọmọ pé táwọn ṣe yìí ṣùgbọ́n tíjọ wọn sáwà lórí ẹ̀ wọ́n ságbà pé náà lásàmà alárànṣẹ́ lọ olómọ́pọ̀lọpọ̀ àwọn àfáà fi ta jọ nítorí páwọn nǹkan tí ń jẹyọ nú ẹ̀ ó kó báyàn téèyàn ọba tají orí tá a sá ń ṣe inú ìjọ wa yìí ni ọba rí mi níbò mí ìtọ́dá ó pàwé sí inú ìjọ wa kò sínú ó kó mọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìsìláàmù yìí sọ̀rọ̀ ọjọ́ kan èyí sọ̀rọ̀ ọjọ́ ọlọ́wọ́ kẹ́ àfọ́ wa lọ́nà àlìkìámọ̀ tí wọ́n wà ń gbọ́ ọ̀rọ̀ alóòkọ alóòkọ ń gbà wọ́n máa bá wọn parí ẹ̀ wọ́n láwọn ọmọ pé ó kọlẹ̀ ń jà sí ẹ bá ń péjọ mi nígi ẹgbẹ́ rí ẹ pé ó kọ ẹ̀wọ̀n àwọn òní táwọn fẹ́ fowókọ sí ẹ pé ń gí àní akásàdù olórí mánà léyìí wá ṣáàbí etí ìtànàbì mú wà tán sàbẹ́ ẹ̀ tí wọ́n ṣe sí sọ jẹ́sí láwùdíní lálìkì àmàní tí wọ́n èpè ọ́ ni. ẹ pé bí a ti sọ́ra wa ẹ̀ náà lọ parí sí.

a gbọ́dọ̀ gbára ló kàn ìtọ́lọ́wọ̀n àtànábì ẹ̀ mú wá la gbọ́dọ̀ sí kíni la gbọ́dọ̀ gbára lé a kàn máa fóókọ̀ ọ̀hún máa jọ fi máa fi fara wa lẹ́wù ní pé títa láǹbá lọ́kọ́ ọ̀nbá lọ yìí o láàkàn fi jọ máa fara wa lẹ́wù lọ́wà fún wọn ò ní fi pẹ́ nìkankan iná àábì yìí ò mọ́tò ìjọ ànábì gbogbo wa. sọ̀dọ̀ sálàm ọkọ̀ téèyàn rí ọmọ jẹ́ kàn fi bọ́ bá ń jẹ tó ń darapọ̀ máwọn kan kàn fi sí ẹgbẹ́ kan ní gbàpọ̀ kọ nǹkan lóhùn sìn ọlọ́run là ń sìn tọ́lọ́run wí tánà bí ẹ sọ bá ti gbẹ́sẹ̀ kú òun bẹ́ẹ̀ ó kò wúlò fọ́ ìjọba ya muhammadiya àwọn àjọ muhammadu rẹ̀ tó bá ti ṣe tí muhammad mú wá ọwọ́ ọba alẹ́ lálìkì àmà tó kọ wọ́n fún ọkọ̀ wúlò èèyàn bá ń sì máa sọ̀rọ̀ ẹ̀ ló kọ̀ọ̀kan tí bá ti ń ṣe ń tọ́lọ́wọ̀n ẹ̀ tó mú wá òun ó kì kábọ̀ ètí àjọ Màdí kèdè kò tí ìdè nígbàtí ọba dé òun àti Jésù ọjọ́ pàdé ṣé màdí tí ẹ ṣe jẹ́ orí Jésù lóòlà máa tààrà máa ń yíyarí lórí tí ò tí ò rọ́ ọjọ́ pàdé ó sì fẹ́ kírun a sọ pé òpin wọn kò pa àwọn tí wọ́n rù lérí kódà onímọ̀ àná mùsùlùmí mo ṣe ń wí tí wọ́n fẹ́ á máa wí ká mọ̀ pé jésù òde èdè yẹ wọ́n lọ wọ́n lọ ti ń jọgbọ́ apá àwọn àwọn sáìdì à ń ṣègbè lọ́dọ̀ àwọn tìǹní tọ́lá náà ń dúró à nígbà tí ọ ẹni ránṣẹ́ a ní yóò dé ìwé tí wọ́n fi fún a ọ gbéra pé jésù ń padà bọ̀ sáwà ti torí tiẹ̀ lápè àníwódòdó ọ̀rọ̀ lọ ọ̀ ń bọ̀ yọ padà torí kò kú jọ́ kìíní àyà sì wà pé gbogbo ẹni tó bá ń mí ni ó padà kú mí ní àkàlákínà kún ó sì wà ibi àti mú yín rèé ibẹ̀ láàdá yín padà ibẹ̀ láti mú Jésù láti mú yí sanú èpẹ̀ yìí ni wọ́n gbé gòkè ọ̀run wọ́n gbé sáfúnyà nígbà àwọn ọ̀tẹ́ ẹ̀ fẹ́ pa á á wà dá padà níkẹyìn àtorí kò lè padà mọ́ lásìkò ìtàwọn àbí mi ti wá ànàbí méjì ò sì lé ìjọ ló gbà ìgbà tànàbí Muhammad à ń lò lọ́yìí nígbà bá tán tọ́lọ́wọ́ láyé lò mọ́ ni Jésù òde mo rò pé yá oní ọ̀padà dé yọ wà padà wà kú padà a sì padà sín yọ wà padà sín. sọ́dọ̀ ànábì ibi tí ó sọ gan sọ onígbà pé mo ń wò inda kasibile ahmar náà àdìsí kan ọmọ à ń kí ọlọ́run ní abádébẹ̀ o látara àánú ẹ̀ lórí wa òun lọ́ba tó jẹ́ pé òun ní ọ̀kàyìn labádébẹ̀ àsìkò yẹn ò tí ì dé tí ò ní sí kankan máa tó ní sí kankan má ńgbà bá fa fèrè tó gbọ̀n ká kú tí ọ̀sẹ̀ kun kankan má yọ ọ̀sẹ̀ kó àmàlẹ́kà bíi mẹ́rin tún bí apẹ́yìn wo lọ ẹ̀kú ẹgbẹ́ ọkẹ̀rú okùn mẹ̀káìlù okùn okùn mọ́làkùlẹ̀ tọ́lá àwọn àfẹ́ẹ̀sì ní kò sí sádìsì tó lálàáfíà ẹgbọ́n tí mo wí èèyàn lè rádìsì mọ́ ẹ sọ fún pé ọ̀la láàfíà irú àdìsì tẹ́nìkan mọ́ nínú rédíò lánàá tọ́lá lè fọ́lá ànábì a lè fi ibẹ̀ lọ́hùn nítorí ń gbà dá ọlọ́run dá ànábì ádámà ọ̀rọ̀ iléhùn odòrí rédíò àbá tí yà sí ṣùgbọ́n bó ṣe gbọ́rọ̀ wá lónídìí èsì lónídìí èsì àbá yà èèyàn sọ̀rọ̀ kálukú ó ọkọ kọ́ máa sọ tó bá wù ó ní ó sọ tó wù sùmọ́tẹ́yìn ọba sùmọ́tẹ́yìn ọba gbé gbàgbó tí ó tó fèsì àníyàsí. Hmm. torí náà tàbá ń sọ̀rọ̀ nípa pé ìkànnì ayé yóò ṣẹ́kù ńgbà gbogbo nǹkan bá kú yóò kúta ni. Jubrilu Mikail Israfil àti Malakul Maut ibi àti lọ́nu màlẹ́kà kú ọlọ́m̀bẹ lálùkùránù wí kúlíyàtà wà fákún màlákùlì maútì ọlọ́run ní bọ̀ wá payín màlákùlì maútì ládí ìwò kílàbì kún màlẹ́kà kú tàà ti fi dógò tí ṣàgbé kò pè ní sàràfíì àkọ̀bí lásàrà ìlú òwúwẹ́ bẹ́ẹ̀ náà nù àdís màlẹ́kà kú ni wọ́n ń pè fàdísì tí ọ lẹ́sẹ̀ ńlẹ̀ tó gbé àsàrà ìlú wa tọ́ra àwọn bàbá wa náà ní sàdédé wí nkankan yóò jẹ́ páwọn náà rí nkankan kà pọ̀rọ̀pọ̀ agbọ́yé àná orí nkankan kà nígbà wádìí bá wá ń lọ gbogbo ẹ̀ náà ni wádìí máa ń gbè tí wádìí bá ń lọ ìwádìí wa lè gbé omi tí àwa tí a jọ máa wọn táwa ní tí ò sí lásìkò tó jẹ́ pé inú ké wọn náà ló bí àǹfààní yẹn súnmọ́bí hmm. òun ló bí filẹ̀ ọlọ́wọ́ a máa béèrè pẹ́yìn wo ló kù wọ́n pa ọlọ́gbọ́n tó ń máa tí ọba àwọn ákìrù máa yàbùkọ́ mọ̀ kí mọ̀ àbádà. tí òfin ní ẹgbọ́n mo ti sọ fún pé náà sí mọ́ọ̀tì tí mi ní ẹgbẹ́ náà náà kú kọ́ mọ́pù ẹwà a máa bẹ̀rẹ̀ léèrè pé límanìlè mólíkò ọlá ò ní ta ló ní agbára ò ní tó mi náà ni mo ní alikọ̀hár ọ̀kan ṣoṣo ọba kàyàkàyà téèyàn ò tó kọlù kò sí rọ́lù ọlọ́run adúpẹ́ fọ́ àti sàdúrà tó pọ̀ gbogbo náà la ń ṣe ń bí a ti dìde ní ìsìn àṣàdúrà àwọn tó kọ́ a èyí tá à ń ṣe náà ń ṣàdúrà fún wa ọlọ́run mọ́sálá ìbánikẹ́ wọn. àánú ọlọ́run tó bọ̀jọ́ ma bá gbogbo ẹ̀yin bàbá wa àti samaria dean sàjọ ṣiṣẹ́ ẹ̀sìn àánú ọlọ́run ma bá wa o a wà lórí ọ̀rọ̀ ànábì nóòfò ọlọ́run ìwọ lọ máa ti pàyà ìmọ̀ mẹ̀dá tó sì máa fọ̀rọ̀ rẹ̀ máa yàn ọlọ́run mọ́sàláì sípayá àmà fún wa ọ̀rọ̀ rẹ̀ jọ máa yé wa o tó bá ń yé wa jálì máa lò ó ibi ti dúró lánàá ọlọ́run ní wàyín táwà alẹ́ ìtùn àti gbétò kírùn àti yanjú ẹ̀wà tó lára alẹ́ yìí ó fi sọ̀tàn anábì Nuhu díẹ̀ lánàá Aya tó tẹ̀lé ọlọ́run ní fàyín táwà alẹ́ ìtùn ọlọ́run ní tẹ́ bá wá gún rí àti àrẹ náà lánàá tẹ́ bá gún rí tẹ́lẹ̀ ní tẹ̀lé tó jìṣẹ́ ń sọ fún yín wọ́n sì gún rí wọ́n gún rí bí ọlọ́run ti sọ̀tàn núhù pọ̀ súra rẹ̀ náà ni oló ti sọ pọ̀ sọ tí a ń dánwò fún bó ṣe ṣe wá sí tó kọ̀ọ̀tẹ́ tó lè tún nírú sùúrù bẹ́ẹ̀ ma àfàwọn tọ́lọ́run bá fẹ́ lò irú gbogbo àwọn àfáà wa sùúrù táwọn ilé àṣẹ lójú ọ̀nà dáwà tálá lè tún ṣerú ẹ̀ máa ọlọ́run fẹ́ fà wọ́n dá ẹ̀sìn dúró dè wá nì ló fi wọ̀ wọ́n lẹ́wù àfaradà tó bá yẹn wọ́n dẹ̀ mú lùyàn kò léèyàn lálẹ́ dojúbọ lẹ́ ń bí wọn lóde wá sí láì lùgbàyàwó ẹ̀ ń réyìí tí ń lọ kíyàwó yín mọ́lẹ̀ ẹ̀ ń pé ọmọ táyé bí láyé pọ̀n wọ́n mọ́ ọmọ yín wọ́n fi ń ṣe ọkọ̀ wákìlẹ̀ ń pè é ụkọ ọbụla fọmọ yí ń ṣe ókọ̀pù bụ ṣe típá ọlọ ń wọlé ẹ̀mí àti à ń sọ̀rọ̀ ọlọ́run lẹ́tì ní wọ́n wọ́n tẹ́kọ̀wò náà fẹ́ ń bẹ láyé ni àwọn àwo ni wọ́n ń ṣe ẹ̀sìn tí náà ni ṣe náà ni ẹ máa pé ẹ máa jáde ẹ máa irọ́ ló sì wá ń irọ́ irọ́ ni nítorí ní ká máa jáde kéèyàn ọmọ wò séèyàn tó gbé ah. nítorí ní ká máa jáde kéèyàn wọ́n èrí níbo lọ́wọ́ sọ́fẹ́ já láti ni ebe èèyàn ló mú lọ tó níwọ̀n èrí ìwọ́ tó ebe èèyàn ni wọ́n ebi wọ́n rí ọwọ́ a máa ń dùn àtàwọn ti rí a ó ní a dálẹ̀ tí a máa ń dùn a ẹkú máa ẹ̀yin lẹ̀ ń dájọ́ nú lẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wọ́n má rí ẹ̀fi ti wọlé tí ó ti sùn ẹ̀bá ma dẹ́dìnrín yín wò ẹnìkan ò ní ìròyìn tẹ́ ẹ̀yìn mú sí bá máa sùn ọmọ ọmọ níjọ́ nǹkan tí mo kéré pọ̀ jù báyìí lọ òru ni a máa ṣe àbí a máa ń ṣe lọ́sàn-án wọ́n èdúró lọ́sàn-án máa mo kéré jù báyìí lọ láwọn bàbá tẹ́ ẹ̀ṣẹ̀ bí mi mọ̀ rántí pé wọ́n máa fi kiri gbà wọ́n ọlọ́wọ̀n òjò símá ládùúgbò wa ìmọ̀ tààrà ni orú ni ìkan náà tún bẹ tí máa ń mí tí máa ń dilẹ̀ kùkù báyìí ìlàgbọ́kùn ni ọmọ ọgbọ́n ọmọ mà á tí ọmọ jà sẹ̀málẹ̀ abágolo ní máa dì mára ní àmà òkúgbẹ́ òkúgbẹ́ ń dẹ́rù bá àwọn èèyàn kiri ní òkúrọ́ owó èsè dúró lófurufú lóyún láìsó nǹkan mára kí wọ́n èwo ẹ̀yọ̀ wò kò sí tí ó sẹ́yìn. Ah. kíní ìgbín ló dì mọ́ra àtàgolo òkú gbẹ́ ah, kíkẹ́ kí ló kọ́ ẹ̀. Eh, irọ́ ń gbogbo ẹ̀ wọ́n sì láyà àwọn láyà ẹgbẹ́ dákọ̀wò náà ló sògbó lẹ́nu jọ́ mẹ́ta yìí. wọ́n lọ káwọn ọmọ ìyá wa máa ń nu wọ́n láyà burúkú wọ́n ká wọn máa mara sí ìfẹ̀ náà ni kò sí tó sì fàájú pé a níjọba ìjọba ẹlẹ́bọ la ní ẹ máa gbọ́ ìjọba olóòsà ní ibẹ̀lẹ̀ filé ayé yìí ti sí òun ni ọ̀jẹ́kẹ́nu yín gbòdodo ẹ̀ ń ẹ̀ ń sáwọn àgbúrò tí ẹ sọgbódàrọ́ yìí àmọ́ tí wọ́n pa ọ ní ẹlẹ́ni níbẹ̀ ẹ̀yin ìjọba olóòsà wọ̀nyí sọ́bójúmu kẹ́nìkan kó séèyàn málé pé ọmọ jáde torí kò ń fẹ́ ẹ̀sìn wọn mùsùlùmí ń lọ káìlá tó ọmọ ríhùn hùn pé èèyàn tí ò tí dìde ni pé àtúnpé ọni kàkà lọ masáàsì àánú bàbá ní yàrá a ń jalè ni wọ́n bá gbé alé yìn kí ni mẹ́ masáàsì tí wọ́n ti masáàsì kọ̀sáàsì rí kan bẹ̀ kálukú ọwọ́ bí okírun ọjáde ẹ̀yin náà ṣe sí ilé ẹ̀sì tì í nàlẹ́ kárí ẹ̀sì gbogbo ọmọ tó bá sọnù ọ̀dọ́ náà ni ìjọba olóòsà ẹ sì gbẹnu ẹgbẹnu lọ ìwòran ẹlẹ́bọ tẹ́ ń gbé lẹ́yìn ẹbọ ọmọ ìyá kan náà ní bí ètò ṣogbọ́ wọ́n ti fẹ́ dojú ẹ̀rù tán ètò ẹ̀sẹ̀ ń fẹ́ olóòwò bó ṣe yẹnu àná dìdì ṣe alánàá kájọ wa máa rò lẹ́jọ́ wọ́n pa ẹni tí wọ́n pagbé nìsín lóṣogbo tí wọ́n pagbé wọ́n pagbé kò sí tí kankan nítorí ní nàìjíríà apààyàn nígbọ́n kankan bẹ́ẹ̀ yàn bá jalè ní gbúrò àdánwò ta ní lórílẹ̀-èdè abẹ́lọ́wọ́ àlàáfíà fún ọmọ ìyá wa tí wọ́n ṣe lọ́sẹ̀ lánàá níjẹta nílé Ifẹ̀ gbọ́ àwọn tí wọ́n farapa ń bẹ̀ láwọn mùsùlùmí jẹta ọlọ́run bá ní rántí àlàáfíà sí wọn ọlọ́run bá ní pa ẹbọ rẹ́ ọlọ́run bá ní pa ẹbọ rẹ́ gbọ́ àwọn tí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ní yí ọkàn wọn padà á ní pé pa wọ́n rẹ́ kó yí hàn lọ́kàn padà kí wọ́n padà máa sìn ọ́ ọlọ́run kò síbẹ̀ ọlágbára ọlágbára òyìn àmì ìkúnkún bábọ̀ tẹ́lẹ̀ lórí ẹbọ tẹ́sì yípadà tẹ́sì sílọ́ ìsìláàmù ó ti ti gbogbo ètí wọ́n bábọ̀ tẹ́lẹ̀ ó ti ti dánù wá àná ti dẹni mímá ìwọ náà kú òǹdí òórùn òǹdí òórùn ọ̀dẹni mímá máa sẹ̀sìn tọ́ má sèmọ́tótó ẹ̀sìn àlàáfíà kò lé èyàn wọ ọ̀gbẹ́ á lọ yídì gbogbo èyàn náà ni ọba ní lọ kò sí ẹ wọlé o mọ́mù fẹ́ kọjá o ah, ah. bàbá mọ́mù ń bọ́ gbogbo obìnrin ẹ wọlé nígbà a ṣe pé yóò kóyàwó yín lọ kò sí yín Islam tí yín náà ní níwọ̀n èèwò o wọ́n rí o sẹ́yìn ìjọba yóò ní làákàrí ni àti ọ̀yẹ́kẹ́ náà mọ̀ pé ní tó kó bá wùjọ tó láyé kò sí tí a náà ni wọ́n ti máa náyàn ẹ̀sìn tí a ní wọ́n kọjá títí wọ́n kọ ọlọ́rẹ́ ó ti jẹ́ níjọ́ olórí mùsùlùmí kọ́dà wọ́n kì ọjọ́ ọdún gan wọ́n lọ gbọ́dọ̀ mú nǹkan ìjàlọ́ nǹkan ìpalára tó lè pààyànlá gbọ́dọ̀ mú lọ ọba yẹ lè rìn àbá wa tágùn ọmọ gbàgbé ọ̀bẹ lé torí ẹran tí tádùn ní yídì kẹni tí ọba pẹran ó lè mọ̀ pé ìmáàmù náà ti pa ẹran tí ẹ o ọ̀bẹ ò mú nǹkan kan tó lè jẹ́ nǹkan ọṣẹ́ láwọ́ ẹ̀sìn náà ẹ̀sìn náà ẹ ẹ ẹ pa gbogbo ohun tí ń kópa lára báyàn tí ń pè lẹ́sìn tẹ́ ń pè lásà ẹ parẹ́ ìpáyín keke ìdàlúrú ọ̀dọ̀ yín náà ní ti bẹ̀rẹ̀ nígbàtí wọ́n bá fẹ́ gbábòsí dé wọ́n alẹ́ mùsùlùmí rẹ̀ tí wọ́n ṣe nísìn tí wọ́n bá ròyìn ẹ̀rú ètò ẹ̀wọ̀n lọ sí lánàá wọ́n lè gba àwọn alákatakítí àwọn tí ń jẹta tí wọ́n lọ mọ́sáàsì tí wọ́n lọ lù wọ́n lálùbami wọ́n èsà alákatakítí ó sì lè náà tàbísírù tòní ọba lọ àwọn òsínfẹ́ a lè bá wọn tara a sì máa fọ́nrún ẹnu a máa fi ránṣẹ́ èyàn ma gbọ́dọ̀ kú kọ́mọ́ lẹ́mí jihadu ọkàn máa ọgbọ́dọ̀ sàdúrà kọ́sẹ̀lẹ̀ ni ṣùgbọ́n kò gbọ́dọ̀ mọ́ ní lóyìn bá lè kú tí wọ́n wọkẹ́ tó ní ọmọ sá kíjókíjó bọ́ bá lè kú lé lórí òkú himiyatal jahiliya òkú o lè yẹ kú lè lọ ma wọ́n bẹ̀ a sì máa fi àdúrà tó hùn a máa fi ránṣẹ́ ránṣẹ́ àlàáfíà sí wọn láti tóbi ọlọ́run ọlọ́run túbọ̀ máa gbé súnà ànábì ga adúpẹ́ adúpẹ́ fún tó ṣe dúpẹ́ o àkápínbẹ̀ náà lọ́lọ́run ti ní kí islam ó tún lílé ṣe náà ó ń tọ́ka sí pé islam ti ń gòkè ó ń gòkè náà ayé ẹbọ gánbẹ́ wọn hmm. akí gbogbo àwọn mùsùlùmí tí wọn ò dákẹ́ tí wọ́n tara fẹ́ sìn bẹ̀rẹ̀ lórí bàbá imam àgbà fún ìlú Ilé-Ifẹ̀ ọ̀kárí gbogbo ẹ̀yin níjọ níjọ tẹ́ẹ̀dìde ìtara fẹ́sìn àkíyín ọlọ́run ọ̀sẹ̀ nìkan kan lẹ́sẹ̀ dáadáa fún. fàyíntà wà láìsùn fàmáta lítòkùn. ànábì iṣẹ́ wọn nu wọ́n máa ń gbójú sẹ́tọ̀ ọlọ́run ni sọ fún wa pé wà láìsùn. tẹ́ ẹ bá kọ̀yìn sí tẹ lọ́hùn màmá sàálì tó mi ní ò ní ọwọ́ ìyà kan tí mo béèrè lọ yín débi tẹ́gùn ma ọmọ àbàmí. ọ̀dọ̀ ọlọ́run ni mo ti ń béèrè nǹkan. mi sì pa mí tí wo pé kí n máa jẹ́ mùsùlùmí ẹni tí ó ṣe nǹkan mí ìjọ lọ́n lọ ọlọ́run ní bá ànábì núhù ṣe ṣe tó ẹbọ́ ọlọ́run kì í bó ṣe ṣe wá sí ẹ̀ṣọ́ tù núhù kọ́ ìlédà àtòkọ̀ omi ìlédà àtòkọ̀ mi láìlá wà nàárà núhù ní mo pe àwọn èèyàn mi láìlá wà nàárà bí mo ti ń ṣe wá sí ọ̀sán bẹ́ẹ̀ ni mo ń ṣe talẹ́ wá sí mi ò túnú lára wọn wọ́n kàn sá fún mi náà ni bí ìgbà tí èèyàn gùdè ní ọmọ sí fánà bínú tí tí bá wọn sàlọ̀nù pé ọkùnrin yọ bẹ̀rẹ̀ pé ẹ bọ́ sàmánu tọ́bá sì ká wọn mọ́ ọlọ́run sọ wọ́n kọ́ ọbẹ̀jì ẹwọ́ akọ́lọ́run dárí ẹ̀ṣẹ̀ yín jìn jàálù asọ́ àbí àhúnbí á ọlọ́run ni wọ́n ó kí ọwọ́ wọn ó kì bọ́nú ètì kódà wọ́n tún máa kánú òkun ẹni tí rírí rẹ̀ gan rí àwọn là stagisausi yaba wọ́n máa sọ wọ́n fi bojú pé ah, aláàfẹ́ rí ọwọ́ ó dùn olórí àìgbàgbọ́ ṣègbéraga Tọ́mà ìmì ìdá aṣòro ń jì ara. Mo pè wọ́n mo pè à. Tọ́mà ìní Ó jẹ́ gbogbo èèyàn lójú gbogbo. Ọlọ́run èé fi àwọn lẹ̀ wọn yà. Ayé ń táwọn ti sí ń jẹ́ làdúrà ti ṣe bọ́ ẹ̀yìn. tó ti ní kọ́lọ́wọ́ ọmọ fi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ah, ọlọ́run ti tàbí òkú kọ́mọ́ fẹ̀ṣẹ̀ àwọn èèyàn yìí jẹ wọ́n ọmọ bá wọn dé mọ́ díjọ́ àlìkẹ́ àmà ọlọ́run ní jẹ́ ń yàtọ̀ bá sì ń bẹ pẹ̀lú wọn. wọ́n máa kàánà lọ́wọ́ lè yọ̀dìbà òun wọ́n máa kàánà lọ́wọ́ lè yọ̀dìbà òun wọ́n mi ọ̀tàlùmí ọlọ́run ò lè jẹ wọ́n yà wọ́n bá sì ti wá foríjì ìwé mi ọlọ́run ọlọ́run ni wọ́n pọ̀rọ̀ ọlọ́run nírọ́ fánà jẹ́ iná wò alá àtàwọn tí wọ́n bá wọkọ̀ ọlọ́run ọ̀sọ̀ àjò ọ̀lá lọ ọlọ́run ọjọ́ rọrùn ọlọ́run ti ètì máa ti bí a ti tún níwà sí lọ́làdé ọlọ́gbọ̀ ọlọ́ ọ̀nà tí ọ̀fẹ́ jìnà tó ti tò ní ọlọ́run àjọ ti tó alẹ̀ وجعلناهم خلائف فكذبوا فنجيناه وجعلناهم خلائف ọlọ́run láwọ̀ ọlọ́run aláànábì nóòhù wà máa máa wó fìlìfólìkì àtàwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ nínú ọkọ̀ ojú omi alina hmm, láwọn lápadà wọ́n wọ́n aláwọn nínú ẹ̀là wa áfíríkà ti dìde ọmọ mẹ́rin ló bí kanáànù ti bọ́ ẹkùn omi lọ ó kọ hamu samu yafos hamu ni gbogbo àwa dúdú gbogbo áfíríkà ń bí samu ni àwọn alárúbáwá gbogbo asia ẹkùn indonesia ẹkùn india ẹkùn bangladesh ẹkùn amáwọn yafos ni gbogbo europe ọlọ́sà àwọn yẹn lẹ̀ tàwọn Rome gba àwọn USSR ẹ̀dà wọn má àwọn Soviet ẹ̀dà wọn pọ̀. wàjá nínú yìí. ọlọ́lá wọn la ṣe pé wọ́n máa wọ́n máa ṣẹ́kù. gbogbo àwọn tí wọ́n pọ̀rọ̀ wa nírọ́ àtẹ̀wọ̀n rí. Ọlọ́run nílà ànábì fanzur kaifa kana aqibatul munzari. Ọlọ́run wo wo wo bọ́rọ̀. Mọ́mù bánú jẹ́ pé àwọn ilé ń bọ̀. àwọn kìlọ̀ fún tí wọ́n gbọ́. Obi àwọn hmm, jẹ́

mọ́jọ́jọ́ jẹ́ mùsùlùmí àti islam ọlá títóbi ọlọ́run ọlá anú subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin بوكد الموائب بعلم وليراك له فلا تبغ لكل العارفين به أرسلتنا لمقام جنوبك حقا لا تبغ جنوب طيبا لمن